Gushi's name in the voice note. Ah, mo yeah, yeah, yeah, yeah, remember oh. Ah, so Elegushi always goes to him. He was complaining bitterly oh, how he's always giving all the He's always giving all of them money. I saw Yetu bus line that day. She dressed like this. All of them, they were on the right table. If I'm not ah, there, they're always with this guy. I saw them that day. That Yeti, that Yeti bus line was going and see. Ah, I saw her. Mo rí wọn ní gbogbo wọn tí wọ́n lọ ń jẹ tí wọ́n jẹun jọ ah, Ni mo ń wò pé at this one's uh, eh, uh, eh, Pastor Adeboye de post meeting. These people are unbelievers. What has a, a man of, so-called man of God, what, uh, what meeting does he have that they are doing? Ah, ọ̀rọ̀ yóò You know? But we can't talk because Nigeria, the angel that, that, that, that, that did our brain is the dullest angel. Ni Ọlọ́run fun, kó she brain a lot of people. We are gullible. We are gullible. We don't use the word vulnerable for where we are gullible people. Bí a máa ń ṣe bí ọmọ ojú A máa ń ṣe bí So this is the reason no. This girl claimed because her husband was having downtime, a face that is not too bad o ọkọ ẹ ṣì ní kí lorúkọ jíwá gan o òun gan fúnra ẹ ṣì ń wa Lexus o kò kò bad it's not bad to that extent o but you know her husband you know footballer that's how they are all footballer their money is seasonal ni when it comes like this their wives the woman ban woman spoil less to poor They will spoil you to poor. But because she wasn't seeing, and she's seeing the guy with different, different cars that I learned that all those cars is car is is a renter. It's not it's not it's not his own no. All those cars are not is all those things. They even they even if it was Sunday, they said some of the clothes he wears that we should ask him to bring them out like any king tó bá ti wọ̀ tó máa dá padà sí Selfridges ni o that's what they said o that's how badly they said the man is dubious o they said me, we don't know that part he should come and clear it for us that the only thing that is his own is that Cartier tó máa ń wọ̀ because that one is always wearing it that every other thing and the car go permanent is on higher purchase or the the clothes you will buy it, wear it as you visit him or he visit you. I'll be one after he will go and return it. That all the clothes they are back to the owner. Nínú Selfridges. That's what they said. Oh. That's what they said. Oh, a pastor that you people call a pastor. So, Yeti bus line because he talk about it well we will hear everything oh when you know that this man is a man of God the introduction coming from you as you so claimed meeting celebrity is a Elegushi a man of God what is this meeting people for is meeting people is it not for him to be winning souls abishe Is it for him to be carrying people and be dashing them money talks. and be taking them to oh, girl, to go and do shopping for them? Just on um, just a blog. Because taba sọ oh, mama ọmọbìnrin tó ń sọ taba bá ẹ lègbèlègbè ah, sọ tiẹ̀ ẹ jẹ́ ká sọ tara tiwa my gender. The house, sold her because you can't say you are somebody's PA so that you can meet uh, celebrity like for what how now. and the example of such celebrities now. Eleguchi please help me help somebody help to answer me what is a king meeting Eleguchi for ẹ gbà mí ẹ sọ fún mi even K1 that they carried to him Gone. well. why why is he meeting K1 is he did he did he preach to them the gospel? ṣé a rí ìpasẹ̀ pé àwọn ẹni yìí born again? like are you for real? These are already rich people. Why are you stashing them anything? Because ọ̀rọ̀ yìí ó dà pé kò yé yín why ẹnìkan ó so if he oh, says yeti yeti bossa is hungry baby nani àwọn tó ti wà ń lo ìbò tí ò rí ṣe ó because the position she took that serious relationship or marriage if she truly wants to be sincere with herself. number one it's not, the position of a PA. She's actually pimping for the guy. Your brain cannot comprehend love. And she is the, the one comprehend love. Number that two, forced herself on the guy. Hence, the guy threw her under the bus. Stop loving you because a yes. raw fucked a the boy, the guy Toby, purposely threw her under the bus. five, it's rush. Number three, if always, it was always have your bank account like she's moving with have a hidden bank account. Let's even say likes of maybe your mom, Elegushi your that niece, she's introducing to people, K1, is, and she's she's pimping. Always have an exit plan. Or she's In doing PA for them as she she's so claims. Because hmm? even after that, Make, making it to meet celebrity is cool. Struggle because of do I make sense? But in this case, number four, to pull down is don't relax. How can you be a PA to a pastor and the pastor is living this kind of life? You completely and you are you do not your goal, your expect dream, him to throw you under the bus. Life. He has to throw you under the bus be because you deserve to go under the bus. Be doing something. Have a business, get to work. More so, have an online business. Even you didn't just money. carry My only girls, the single ones, or baby um, um, uh, uh, after like one, after two. You carried a married woman. Pro Max you will see Shege Pro Max at the end. And you have destroyed her home. is don't trust a man hundred percent. It is not only the pastor that destroyed men, that girl's women, home. Anyone else? She hundred percent destroyed her home. The only person Boss line destroyed her home. So, as you're working in and life with this man, always have a The pastor B. destroyed her home the only innocent the person is, in this story is Larry. Before marrying him, and Oshi, all the red flags you see at the beginning, we simply that is the only innocent person all the so, other three assuming this kind of cases is culpable you can you know uh, uh, the, no Toby will go life imprisonment I love you if it's something that is culpable you understand okay. Oh, I will give Toby life imprisonment I will give uh, uh, as an aider and abettor, the Yeti Bosna I will give her 40 years see you in my next video stay safe stay blessed I love you bye then the wife I will give her capital punishment Yeni ni wípé Ọlọ́run má jẹ́ death by hanging bí mo ṣe the the the the the Larry the debt tí tí Tobi ń jẹ he even owes him eight million o ẹ máa gbọ́ o ibi tó ti lo sàká méje fún bọ̀ yẹ o bọ̀ yẹn tún so yẹ sà fún ah Tobi ò lè rọrùn o you are a wicked pastor sùlẹ́sùlẹ́ ò tiẹ̀ ṣe tiẹ̀ báyìí go and learn ò mọ̀ ṣe òun bá èèyàn sùn ìyàwó èèyàn sùn ó dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ ó tún gbowó lọ́wọ́ bèbí yẹn náà ó dẹ̀ ń lowó yẹn wọ́n ní wá fi ń ra oúnjẹ lọ́wọ́ ìyàwó dadi freeze wọ́n fi ń sẹ́ǹdì oúnjẹ sí òfowó àbúṣàbú lálejò ah ah Tóbi. You are a wicked pastor. You are a wicked soul. Wọ́n ah, máa ń sọ, wọ́n ní téèyàn bá ti tínrín jù, téèyàn tell tínrín jù, ẹ fura. Nǹkan inú wọn tó ṣó yẹn ló ń gbẹ wọ́n. Ẹ fura. Ẹ fura. It's not good. What's ti pẹ́ tí mo ti rí kéèsì tó bí mi inú báyìí láyé ìgbà husband snatching gbogbo nǹkan bẹ́ẹ̀ ló máa ń mú mi sọ̀rọ̀ báyìí tí máa inú máa ń bí mi inú máa ń bí mi gan ni. how can how can Tobi you look get money from a guy, a young boy, a young man at that. And you are using his money from London. Then you will tell them to buy, that the first wife will buy, you, you will buy food from her. She will, they will go and deliver to somebody's hus wife. Meanwhile, the husband is in Turkey. I will, I will read it one after another for you people. Let's listen to the voice note. Agbo, you will hear where somebody's wife sang for another person's husband. Ah, Oku, Lucy, ìyàwó, eh, Tobi. The same way I feel about Sulele's wife is how I feel about this Lucy too. I don't think ó lẹ́nu ń bẹ̀. I own is as long as Tashere owó ń wọlé fóun. I don't think she cares what this guy is doing. Those of you that marry a man, this so-called men of God that that are sleeping around with other married men women at least sùlẹ̀sùlẹ̀ tù bá ṣe gbọ́ o o o lọ bá a pastor of his denomination in America tó ṣe ń kùlùbọ́ gẹ́ẹ̀ yẹn téèyàn náà ń gbádùn tó máa tó tó fẹ́ eh, tó fẹ́ come tó ń sọ dádì dádì dádì tó ń pe dádì o dẹ̀ ń pò o ó ń bá wò ó di it is not for me to say that I can't say it because I fear God to say ibi tí àwọn compartment tí wọ́n máa gbé sùlẹ̀sùlẹ̀ sí náà ní tóbi máa wà. You people are not serving God. It's just painful that you are allowing us to say it. You people are not serving God. You want us to look like bad people for telling you people the truth. Let me tell you, it's better you are a politician cut him up pé yes you are terrible you are a criminal you are than to be lying to people that you are a man of God and you are using that you are sleeping with people's wives you know then you are duping you are 419 your people you understand you are 419 people you just want to hear it from us. We should use our mouth to say, people eh, will say, touch not my anointed to us. But hey, eh, more. You all know. Hey, in your wọ́n in your èèyàn Danny, you know you are a eh, you are wicked you you actually when you were talking to that man you were actually throwing that girl under the bus you Toby, you threw that girl under the bus meanwhile you just slam boy ara yín But you threw her under the bus. You were making it look as though she's the one coming for you and that you are even wondering. You threw Bibieti Buster. Who deserves it? She deserves it. You threw her too under the bus. She deserves it. To be sincere. Because how can you carry a married woman and go and introduce her to a married man and you are saying you are a PA? PA of what? Oh? and you know this man tells the world he's a man of God ẹjọ ẹ nítorí Ọlọ́run ah, ah. that's aiding and abetting that is aiding and abetting in another manner which useless PA is that ah that's that's ẹ jẹ́ ká má máa that's not a job that's why the guy said òun kàn ń ṣàánú ẹ̀ pé because ebi elébi ni yes the guy is right Tobi you are right I give it to you for being truthful you are right you are right. Let's listen to their voice note. Who is this person? Somebody have called me hello um i don't know who this is you called and you can call back maybe you want to say something or maybe you just said hello ma you can call back now i i i I will let's listen to their voice notes please hmm. one after another okay you all have seen the girl mi ò dẹ̀ fi bagẹ́ yẹn jẹ́ kò tiẹ̀ fine ó ní skin mi ì fi bàjẹ́ because you know kì í ṣe pé ìbàjẹ́ èèyàn Tobi is not fine Tobi O fine At àtọ́ làtọ́ òun àti ìyàwó ẹ̀ Jora. àwọn méjèèjì ò fine so I think it's the money you understand that people think he has that is attracting people to him. And when they say, oh, I need fine, yo, I will lie. oh, oh, oh, oh, so egbagbe yen. Funnily, this girl also is not, she's not, she's, she, she's nothing near pretty. Facially, everything, stature, but only skin. You know, sometimes skin, nothing, dress mode, everything. So I don't know more or less to me, as if true, true, true, with what the husband of this girl said, as if Toby intentionally is also intended or to get money from her. The little left with her that, that she's managing, that is her husband's money. Oh. You understand? Because is that money now lòun fi lọ ra rice lọ́wọ́ ìyàwó Daddy Freeze tó fi tó fi ń deliver because how can you be in London and you will be buying food in Nigeria ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ìyàwó Daddy Freeze gbogbo yín ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ah orí Larry kayode. ó máa mú ẹ tóbi. ọmọ tó ṣiṣẹ́ lọ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run kó wá gba ẹnu tóbi yẹn láti máa sọ pé security lẹ́nu ẹ̀ tóbi. mo ń bọ̀ let me let me play it ah ayé mà níkà o hmm. look at the young man mà ṣe o pẹ̀lẹ́ ọkọ mi ah mà ṣe o look at the young èèyàn kan ló bí ẹni wọ́n bá dẹ̀ ìwọ́n máa ti sọ fún yín o maybe when she he wanted to marry this girl mama máa ti sọ pé ìsùúrù o mama máa ti sọ fún o màmá máa ti sọ fún o pé hey ọmọ mi ni suru. just like the same case that we are just talking about about coal, Kunle coal. this girl is older than this boy with seven years yo this girl you know this kule code that we are talking about tá a ṣe ń sọ tí wọ́n ní wa sọ̀hún ọmọ ti lóyún same thing this girl this ezine, seven years ló gbà lọ́wọ́ Larry o Larry pẹ̀lẹ́ o the people that would have told you that time pé ni suru ni suru. sùúrù sori pé Ọlọ́run má jẹ́ kó o jàre o o ti jàre ẹ báyìí because nǹkan táwọn àgbàlagbà when elderly people when they sit down and tell you my son my daughter <laughs> don't do this thing they don't need to stand you will climb on mountain Kilimanjaro you will not see it you will climb on mountain Kilimanjaro you will not see it. This Dora Ezine is older than this babe this guy, sorry, with seven years. And she was there when this guy was nobody. So you can imagine the same way now they are telling Kolu. You see why when we we talk, we always have our reason because Agbalagba we go marry small picking. Ó fẹ́ yan jẹ ni, ó especially girls women come my gender i know you people elétekéte nìyí mo tẹ ẹ ní gbọ́ ẹ ní gbà bá ṣe ń sàn sìn èyí tó máa ní eyín mi ti yọ jẹnu yín máa ti wà ń bẹ yẹn ta yín. gbòòtọ́ it's not ekiti eh, men are nice I beg please it's not about a ekiti men it's about larry it's not because it's for me ekiti that is not true which ekiti men are nice it is not true it's not true it's not about a kitty. anything the anybody can fall victim like this it's not about a kitty. anything which a kitty. please that's not true which a kitty? men are nice where is it in the dictionary I beg, please where will you put other tribes other uh, eh, dialect and nisin ẹwọ ẹjọ jàre Georgia? ẹjọ àfẹ gbọ́ yẹn pé Ekiti men na Ekiti men All ó nice so see this young man Look at Toby. Look at Tobi. Kàtí ẹ̀yẹn nìyẹn o. Kàtí ẹ̀yẹn nìkan ni àwọn èèyàn tó mọ̀ sọ pé is the only thing to get tiẹ̀ that he has that every other thing you always go and buy it and return it. Even car is car or um, renter that is not his own but girls don't know olójú kòkòrò Dora doesn't know àwọn tó súnmọ́ gangan ni pé if we notice that the only thing that he can show us that is his own because he has been wearing it for years is this is this glass is this uh, glasses abi sunshade any? are you making sense for me see after people called the guy called him out this guy Larry Larry updated for him yesterday. You know, after people have called him, eh, the guy called him out. This blogger called this guy out. He now went on his platform. Yeah, boboy. Yeah, boy. He now wrote on his platform. Let me show you people. I'm coming. I'm coming. Eh, ẹ jẹ́ kí show you níbẹ̀ yín kankan. Because gbogbo ẹni mo fẹ́ understand. He now wrote on his platform. Mm-hmm. This boyega, his name is Toby Adegboyega. You will see the blue tick on it. He now wrote, says, uh, let's talk money, not nonsense. This guy. This was what he did. This was what he did when they caught him and they closed down his his shop, his business uh, company, the church, Spark Nation, you people remember. We analyzed it that year. I, I purposely went to bring that video. I've shared it on my page. Go and listen to it. In fact, I think it was only me and Daddy Freeze. He went on Daddy's Freeze page. Only Daddy Freeze page. He went to and did damage control. And Daddy Freeze was laughing and you know i didn't know that because you know daddy freeze too know what is funny owoko fi se rice ìyàwó ẹ̀ ṣe rice ó ń gbé lọ fún ìyàwó léèyàn and Daddy Freeze bó ṣe wà yẹn I trust him for one thing kò lè gba nǹkan kò lè gbà Daddy Freeze jowú kú what he is seeing now he should come out and defend it pé ìyàwó òun ó gbowó máa yìí ó fi lọ ń gbóúnjẹ ó fi ń deliver oúnjẹ fún fún èèyàn can daddy freeze take it i know that no man can deliver even tom tom for that this freeze wife daddy freeze máa bọ́ra sílẹ̀ ni. nǹkan yóò dáa èèyàn á fẹ́ àgbà rẹ́yàn jẹ èèyàn á tún máa fi ọmọdé rẹ́yàn jẹ ah ah because the guy is young and he loves his wife and he, was mod he married his, his older sister somebody older than him ẹ wá ń He then wrote, This Toby went on his platform and said, Let's talk money, not nonsense. So, meaning all these guys cry out is nonsense. This morning, let's make three millionaires instead of one. Ẹ máa gbọ́, tag the businesses you are supporting to win one million each. So he wanted, he was doing giveaway because this is Nigerians for you he thought to himself ah after they have casted him then lọ dáṣì wọn lówó and many people were there they be? Nigerians even those based abroad they were there pé kí ló kàn wọ́n ṣebí ìyàwó Larry ló bá sùn àwọn agbowó ń he they know these people know that we are the people are gullible not vulnerable they are gullible He knows that when he dashes people money, not me alone, oh, he jẹ́ kí n oh. When he dash people money now, even kó and bá kó máa bá ìyàwó Larry sùn níwájú Larry báyìí kó sọ fún kókó ṣe ìtọ́ṣì ọ̀tọ̀ àwọn gan ló máa bá máa tan fan as long as he's a, he's a rich guy eh, gbogbo wọn ló máa dáde fun Larry yẹn tó in fact they will take it personal pé ẹ eh, kí ni ah, ah, olówó gbàyàwó ọ̀lẹ ló máa gbọ́. So he did that yesterday morning. Then the guy responded, ìyẹn Larry. Larry said, ẹ máa gbọ́, that was when, you, this is Larry, this is his page. Sis, see. He then said, if you like, they do give away 1 million, 3 million no forget say you dey owe me 8 million naira Where you borrow from me and my money where you dey collect from your side chick who is his wife you go vomit everything soon ajé èmi ni mo sọ ajé yẹn mọ́ o ìhun kọ́ o bọ́ yẹn kọ́ o èmi ni mo sọ pé ajé wò lárí ó máa pọ̀wó ẹ wò bí ó máa pọ owó yẹn ìkọ́ ìgbéraga tiẹ̀ gan ó ti pọ̀ jù ọmọ yẹn wá kọ i come in peace ah, ah. láàrin iṣó ti ṣe fracas rí ni ah, i come in peace it seem as if this Larry um, knows about what is happening ó já sí gan wo ajé o máa san owó yẹn ó máa pọ owó yẹn kò sí kó má pọ̀ owó yẹn kò sí kó má pọ̀ owó yẹn you this Tobi you are a wicked soul sincerely i don't like people that are wicked Who dey hate rẹ jẹ báyìí how can instead of you to go and hide and go and cover your face in shame pé ah you have been casted again this is abomi universe this is universal disgrace you know your damage control is always very weak always very weak i'm glad that that uh, daddy freeze didn't come out to do this for you and i bet it's because he can see that you have been completely casted if he does we drag his wife with him because you people, you you people purposely with his wife that that the first wife by delivering to the girl self she not come no say that person wife oh and even if she if she knows she's delivering to a girl she's delivering to a girl she's supposed to know that as a married woman is she supposed to be uh, condoning that uh, he's committing adultery You know because of what you people freebies freebies tẹ́ ń gbà lọ́wọ́ Tóbi ẹ lè sọ̀tọ̀ ọ̀rọ̀ fún pé òkè gbé iṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run ìsílẹ̀ kọ́kúkú mọ̀ pé gbogbo wa politician ni wa. You, you know some of you to be ashamed of your career. You see, the amazing part is that, you know, it's because Nigerians, they, they don't tell each other the truth irú èèyàn báyìí sìn ó yẹ kí everybody watch ẹ ni pé we do come on f off our social media kó kó ṣì dànù yeah that's what i would do that's what i would do gbogbo àtàṣe tẹ máa ṣe tẹ bá ti rí èèyàn tó bá kọ̀ọ̀rọ̀ jẹun kánú díẹ̀ tẹ máa máa ṣe bí ẹni pé that's why they they they wọ́n máa gùn yín that's why he bullshit yeti bus line because ó bá kó dúró sáyé ẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà kó pọ́nra ẹ̀ lé kò yẹ kó máa condone irú nǹkan bẹ́ẹ̀ yẹn this guy will not have that right God's láti rìnfín bó ṣe rìnfín ẹ̀yìn ẹ̀ ló ti sọ bó ó tí ẹ̀ náà but the the gospel truth is ó ní there's a way àtàṣe tẹ máa ń ṣe àtàṣe ẹ̀ ní pọ́nra yín lé ẹ̀ ní gbéra yín síbi tí wọ́n gbé yín sí. Si ẹ ní fi pé hmm, nǹkan yìí à dead or alive kó má mú mi mọ́ bẹ́ẹ̀ that's why tí Yetunde iye tí bọ́sìlẹ̀ yẹn ó ṣe gba straight missile and I, sincerely she deserves it for me I think she deserves it especially because she introduced somebody's wife to this guy is that part of is the guy is the girl a celebrity in fact sorry o Larry I don't even know the Larry. I know probably people know him. I don't know him. But it's the wife of a celebrity, a celebrity. When it's not as if she has anything she's doing. Some people say she won yon tasho. Ah, She Show tasho fun woni. No. Oni ohun lọ fún counseling. Meanwhile, you hear mom. Listen oh. So, that's one. Remember, he's owing him 8 million. Sorry. Now, look at where the guy. Yeah, I have to use my G-Wagon to block my wife because we are having converse, conversation about the uh, e, um, about uh, what happened between her and the man of God, PT. So I told her to use um, Bible to swear for me if you don't have sex with the man. And she refused. She said she won't do that. And uh, she was so upset and leave the room, carry her back. You want to go out, so I block her. Look at her. Oh, that's my wife. Stay inside her. The guy is so polite. He's very. Evidence. That's her. Dora Coyote. So. Okay. Wait, wait. Larry, hold on. You told Sherry pé mi ò parọ́. Sherry bójú ẹ ṣe dàbí ojú panla. So fine beauty is in the eye of the beholder ọmọ yẹn bọ́ yẹn ló mọ nǹkan tóun rí you understand To fi fẹ́ nǹkan do you get it but sometimes this is what happens when you marry people older than you they think that they are wiser and too smart especially women versus man you understand women as in he being the younger you, you see when you have done something wrong eh, and your husband caught you and your husband asks you that ah did you do this thing ah I didn't do it o okay your husband then told you to swear with the Bible wetin be you can't carry bag nǹkan tí wọ́n you now carried bag as as as at now o she don't elope o ti sá lọ o pẹ̀lú àti àtọmọ pẹ̀lú ọmọ mẹ́ta o ó ti adopt àwọn ọmọ she adopted those kids because you know it's it's it's they the three of the two of them own the kids now and she went with cars that's not the issue now come back come back the guy then told her okay if you not do am if you bench the guy okay if you not bench the guy why she not fit swear with bible okay maybe she's someone like me I, me i don't support people swearing the bible it's not good oh it's very risky because the bible say don't do like that but the problem now is that assuming she didn't do it hmm? Hmm? kò sí bó ṣe fẹ́ clear ara because the guy already has information Our information ẹ̀ wò sí it now in fact this girl ibi tó wicked dey she told her child her their child to write daddy best daddy to this Toby, this Toby bonga fish and Toby, you you you took are you, are you a step are you a stepfather that you took such things to I mean, you allowed somebody else's child to write such a message to you and you took it best stepfather, stepdad. Huh? This is another time for me to say it. Mo mọ̀ pé má sunkún. Ó tó boy yìí lọ ṣe DNA. I know that you people that are afraid of DNA that always cry when they call DNA ṣé is this not a is this not something that needs DNA? Larry, this is uh, these are the things that sometimes men don't shout out. If not that this guy just the thing escalated and because she ran away. Bobo yẹn mú Police are saying they can't find her too. You can imagine. So men, they see all these things. Who the mama mumora? They see all these things and they keep within. Look at another evidence. So, oh. e, ìyàwó lé ní o. Oh. Ìyàwó lé ní o. Oh. Come. So, I block her. Use my jewel. I want to block her see, she has G-Wagon. Is doing well, though. This night. So it's not making sense for her to go. So this is my evidence. And I have everything. He's so calm. You see? Uh-huh. Please, oh. Please, oh. See, that's one. Larry, wait. This is another one. Look at what she sent. She told her, her son. Meanwhile, she will come to London when she told this person to introduce her, after that one introduced her, she will come to London and come and see Toby. She will go to Nigeria, go and drop all the things Toby buys for her, and come to Turkey and come and this was this is what she has been doing for almost with, with within ten months She met Toby, this Toby, 10 months ago. Don't meet Toby, you. That they started this sizzling romance. So. Oh. Just 10 months ago, new oh. bus line took out. And if you go and look at for that video, e possible say na that day gone because that day i saw Elegushi i saw bus line i saw this guy let us listen audio audio yapa see Look at it. I will read it for you people. Dear Pastor Toby, how are you? How are my sibling? Is the boy's son, no? Oh, Larry's son wrote this to Pastor Toby. And he, listen, no, oh, he, he bought stuff, you know, after buying for the, their mother, we eh, say Ezine, Dora, Kayode, now bought stuff for this boy and eh, the the the, the sons. The mother now made the boy to write this to this man, to this man. Ẹ máa How are you? How are my siblings? <laughs> me ò And also big mommy. Hope everyone is doing great. I want to thank you for this beautiful gift I want to tell you that you are the best dad the whole wide world. Okay. Okay. I love you so much, your son. Later, the boy told the father when Sakala don burst. The father asked his son, how did this come about? The son then told the father that his mother told him let me read, let me say it. At this point, are we sure Mrs. Dora is very normal like this? Okay. So apparently, let me tell you pretty story. After one of her love trips to the UK, her children's her, children by first stepdad, Pastor Toby, gave her some gifts for her sons. As Auntie arrived, that is the, uh, eh, Dora arrived home in Nigeria, she practically forced one of her sons to write this thank you note she snapped and sent to lover evangelist Pastor Toby. Please note, Kayode provides for his kids and wife, but Dora still forced Kayode's young so child to address Pastor Toby as best, uh, best dad in the whole world. When Kayode found out about this note, the son confessed to his dad that it was mom, Dora, that told him every word he should write. Who is this? Hello? Hello, my Kalem. Yeah, Kalem. ẹ jọ̀ọ́ mà ẹ má bínú o ẹ kalẹ̀ mà congratulation ma. o ẹni ọlá lórúkọ mi. Yeah. Okay. Uh, one of your fans ni wá. Okay. Uh, There was one of this your video tí mo wò mí ti ẹ̀rántí ìgbà tí tí fídíò yẹn jẹ́ tí ẹ sọ pé tí obìnrin pé tí wọ́n bá ní problem ní marriage wọn pé every every mercy àìgbé in people's life so my younger sister's um, marriage is at stake so we just uh, want to seek your advice We clearly advice lè wa ká ẹ. okay um, mo wà lórí programs yìí. Eh? So, okay. But, ah, she wá bínú. No problem. Sọ̀tà àbúrò mi yẹn náà wà bíbí bá ṣé kí n fún ní nọ́mbà yẹn kó pè yín later. Yeah, but nke advice tí mo mean ni in in the sense that ṣé ẹni yẹn what what what what what what what what what what what àbúrò yín. No, ó fẹ́ àbúrò mi. Wọ́n ṣe court uh, eh, marriage and all that. Wedding, wedding everything. Thirteen years of marriage so wọ́n ná ọmọ mẹ́ta mm. then um, òun àti ìyàwó ẹ̀ wọ́n ti wá wá sí UK ṣe gbàtọ́ wá sí UK bàbá yẹn wá sọ pé dandan dandan pé kó lọ because ó ní àwọn obìnrin tó ń bá sọ̀rọ̀ ní Nàìjíríà tó ń promise wọn ní marriage so èmi wá sọ fún àbúrò mi pé ah ipe ó máa ní láti ṣe prayer ó máa ní láti ṣe sùúrù pé there was a day pé um, Yèyé Kúdí sọ pé tó bá yẹ pé ọkọ lé ẹni tó ti fẹ́ ipe you can just your husband wípé ẹ dẹ̀ fún wa ní líǹkì yẹn lọ́jọ́ yẹn pé bọ̀tẹ́ sọ pé ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ọkọ ẹni yẹn. ẹ eh, no jazz tèmi sọ yẹn T forty ni o kò ń ṣe jazz bíi kayamata o. no t forty yẹn náà ni tí forty yẹn ni. ok ok mo ti gbọ́ ṣé London ni um, àbúrò yín wà. bẹ́ẹ̀ ma London bí làwọn. ok ma ẹ jẹ́ ká sọ̀rọ̀ létà torí kì í ṣe jazz oògùn gangan o. Mm-hmm. torí yẹn ni ò dáa ò tẹ́ bá lọ ṣoògùn ẹni tẹ́ ẹ bá máa ẹni tó fẹ́ du ọkọ pẹ̀lú ogun wọn tẹ́ bá fẹ́ kó ṣiṣẹ́ ẹ̀yẹn má ṣoògùn ẹ jẹ́ ká sọ̀rọ̀ later. okay ma okay ma okay all right báwo ni ká pè yín mà táwọn. ẹ jẹ́ kó di um, kí lè ní ẹ jẹ́ kó di ọ̀la ẹ jẹ́ kó di ọ̀la kó wá jẹ́ bíi break um, bíi around two tí n bá rí kọ́ yẹn màá pè padà tí n bá tiẹ̀ gbé. Mm. Same time, Ladi John Lo. Same time. Okay, okay. Yes, please. Like by the grace of God. Okay. okay. Ami, Ami. All right. <laughs> Thank you. Right. Thank bye. You. Bye. You. Bye. Bye. Okay, it is well. Cherry, ah, it is well. Okay, let's continue. It is well. Hmm. So, gbogbo yín ẹ máa ń rò pé ogun ni mò ń ṣe. <laughs> Ah, Ọlọ́run. Ah, do, eh. anyway, ẹ check ká máa wòran. All right. Okay, so ibo ni mo sọ So, that is in the area of, as you can see, you all can see glaringly, in the area of how can you, Tobi? how can you Tóbi ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ ó ń pè ní dádì You know, this is why some people stop their wives from calling all these pastors, you know, daddy, daddy, daddy, daddy, because daddy, daddy, daddy, daddy, daddy, mọ iye ọmọ tó bí, many of these daddies, some of them wọ́n bá ara ìyàwó èèyàn sùn. Because I can imagine this Tobi, eh, you understand? You can imagine this, eh, this guy is my brother. So this Ezinne will be like a sister-in-law. Ara mama ta mi ni. Ẹ̀yin ẹ on the floor. Olúkálùkù àbí tiẹ̀ lára nǹkan tó ń wọ́rì That the one Dàdí wọ́n tó bá pé tó bá pé Larry ti pariwo síta à ní dé stage bóyá àti lo máa gùn fún Tóbi àti somersault àti lọ máa jẹ́ pè lọ́lọ́run. Ẹ jókòó síbẹ̀ kẹ́ máa rẹ́rìn-ín. Olúkálùkù wá ti ṣe ara ẹ̀ ni ẹ jókòó síbẹ̀ kẹ máa rẹ́rìn ín eh, kẹkẹkẹkẹkẹkẹ nǹkan tó ń wọ́rí àwọn ẹni làwọn yẹn pè fún sí i tó bá yẹ pé Larry ti pariwo síta kò ní ìdìka wá bá yín níbí báyìí àti mo àti ṣe láti ṣe by now Larry eh, Tóbi á ti somersault á kàn máa pọ̀ eh, a lọ sọ ìtókù lọ́rùn pé òun dóbò dọ́rùn ni ẹ jókòó síbẹ̀ ẹni tó ti ṣọ́gùn pẹ̀lú ọkọ ẹ̀ tó ti ṣọ́gùn pẹ̀lú ìyàwó ẹ̀ kéèyàn kọ́kọ́ wá fẹ́ balẹ̀ ẹ̀jẹ̀ ni wúmà yẹn ṣe pariwo síta yẹn ẹjọ́ I'm rolling on the ceiling. àwọn èèyàn kan máa fẹ́ bù mí palẹ́ ni and she's after she's after women àwọn èèyàn kan máa bú mi sí I á bú mi láre eyín ẹ ti yọ jẹ she's after women ẹyin lẹ mọ̀ èyí tó bá ṣe dáadáa ni if man do good i dey your side if woman do good i dey your side ẹni tó bá ti hùwà tó dáa nǹkan what if crisis to judge this case <laughs> wọ́n mi Christ judge ni èmi dúró ti I'm on God's side ìyẹn ilẹ̀ mọ̀ gbóhùn ìkẹ́ máa roll on the ceiling Fẹ́mi why are you rolling on the ceiling why are you rolling on the ceiling wàhálà ẹyọkùnrin ẹ deserve ogun <laughs> kó ogun sóyún mọ́lẹ̀ <laughs> ẹ máa so bébé